nínú èdè natural. ṣùgbọ́n wọ́n wá lò ó pé sóra kọ̀ọ̀kan quran fúnra rẹ̀ ìwé alákọ̀ọ́lẹ̀ ìwé àbíyí ni. ìwé téèyàn máa ń kà kó sọ pé téèyàn bá kí àkùrán ló bá bọ́ ẹ tó bá sọ pé ìtumọ̀ tó sọ pé tí mo sọ ni pé tó wá ń rí ìbànújẹ́ ọ̀rọ̀ rẹ̀ títẹ̀ ìgbésí ọ̀rọ̀ Yorùbá tó sọ pé mo sóore kò gbè mí lọ́wọ́ kan àmì ìròyìn náà pé àlùkò àrùn kó mọ ṣiṣẹ́ tọ òfin ọlọ́wọ́ bá ìwé kàbàmọ́ ká sókó. ìwé dèyẹ máa ṣe pẹ̀lú títí èyẹ bá bàjẹ́ tẹ́lẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ìdí àlùkò àrùn tiẹ̀ ó sì mọ̀ ẹ́ dáa. ìwọ jẹ́ pé tó bá yẹ pé òun sunkún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló máa ń kí alukur'an ọlọ́run sì sọ ọlọ́run sọ ẹ̀jẹ̀ tí ó mọ̀ rẹ̀ ẹ̀ gbọ́ bá wà fà ló ń kí alukur'an wọ́n ní alukur'an dínà láfàkọ̀rọ̀ àdá alukur'an láfàkọ̀rọ̀ àdá ọ̀rọ̀ mi èyí kéta wá tó sí. lókè ini kalau, ó kalau káwọn èèyàn lánàá eh apa, apa, eh apa, apa, àfà àwọn àfà ẹsẹ̀ ńgbà pé ẹnìkan ti mú ìjọba níta siapa àfà àgbà ẹ̀yìn dọ́lẹ̀ sí fcc ọmọ ìgbé mo ní kíla gbé kíla rà ẹ̀ sí nǹkan kẹ́sì ń wọ́sọ́ wọ́n yìí fẹ́ aláṣọ àdàlà oní òbá ọlọ́run bá aláṣọ èyí ní dúró ti àkùrán ẹ̀yìn kùrán kò jọ sí ọmọ fọ́ọ̀mù ṣe àwọn ọmọ tó máa ń gbé gbé owó dà ẹ̀ ní àti àgbẹ̀ à aláàlú kùrán ìdọ̀tí àwọn ìgbẹ́mọ̀ kó kùrán ìdọ̀tí àwọn òbí kùrán ìdọ̀tí ìkúrakọjọ kiri àbùkù kẹkùrán ìdọ̀tí ìdí ìyẹn bá kà á pẹ̀lú òfin pẹ̀lú payọ̀ náà èèyàn ní dọ̀tí. Òṣùwọ̀rọ̀ tún ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ ní Manzila tó ṣẹlẹ̀. Wọ́n wá lò fún súwọ́rà orúkọ fún gbogbo ẹgbà wá àlùkò áàkẹ́rù. Súrọ̀tù lóru wá gbé lérí. Ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú súrọ̀tù. Ìlẹ́ ìwọ̀n náà ni. أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا فيها آيات بينات

anzalnaha àwọn ọlọ́wọ́ bá a sọ ọ́ kalẹ̀ bẹ̀rẹ̀ sọ́tù nù ọlọ́wọ́ bá ní anzalnaha a sọ ọ́ kalẹ̀ wa àwọn kẹkẹ lọ́rọ̀ tó clear ó lásọ kalẹ̀ síbẹ̀ láàdàkùn sáza kàrún kẹ́ ẹ máa rí nǹkan mú lọ gẹ́gẹ́ bí wàá fi. Sóràtò náà sóòrà tó jẹ́ pé ó kún fún àwọn àkàm ìdájọ́ ẹ̀sìn. Sóòrà tó jẹ́ pé àwọn ìlànà bóòlù ẹ̀sìn ṣe léyìí inú sóòrà ilẹ̀ ti dọ̀. Ìdájọ́ bóòlù àṣẹ wọlé bóyá lè ju wa lọ́dọ̀ àwọn òbí wa bóyá lè wá. bóyá lè wá lọ́dọ̀ àwọn òbí wa àdúgbò làwọn ọmọ wa ó sì wọlé tàn wá àbílẹ̀ tara tiwa gẹ́gẹ́ tá a fẹ́ wọbẹ̀ ẹ̀yẹ́ ìdájọ́ ẹ̀sùn níbi sọ̀rọ̀ yìí lábala yìí ìdájọ́ ìbojú obìnrin báwo lobìnrin ó ṣe ṣe pẹ̀lú ẹ̀sọ́ rẹ̀ àwọn ọ̀ṣọ́ tóbìnrin máa ń ṣe sára ìdájọ́ ẹ̀sìn nípa ẹ̀ṣọ́ obìnrin nínú súrà ìlàjù ọ̀gọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn ló pọ̀ nínú súrà yìí inú súrà yìí náà láti ka ìtàn bí wọ́n ṣe parọ́ mọ́ ìyàwó Aisha àti bọ́nà wọn bá ti sàtọ̀ mọ́ ìyàwó Aisha nǹkan pọ̀ nínú súrà yìí ìyàwó Aisha rọ́bì aláàlẹ́ ha. كما ذكره الإمام الشوكاني الإمام الشوكاني مثل على وقت القديم وهو أبي عائشة رضي الله عنها وسوي بي لا تنزل النساء الغرف ولا تعلموهن الكتابة وعلموهن سورة النور والهدى yẹwò aisha ni pé ẹ mẹ́tẹ̀ẹ̀tì àwọn obìnrin mọ́lé láì ní kọ́ wọn ẹ kọ́ wọn tó lọ́wọ́ ẹjẹ wọn mọ sọrọtù náà wípé àwọn àdájọ́ ẹ̀sìn kan bẹnbẹ tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin nínú ẹ̀ ní abala ọ̀tọ̀ wọn tá à ń bọ̀ wá sọ̀rọ̀ nípa nínú súrà yìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú mìíràn àwọn orí òjòògùn ẹni níjọ́ tí yorùbá fi mọ́ ó wà lọ sọ̀rọ̀ kẹ́kẹ́ gẹ́gẹ́ mo yọ sọ sáájú pé sọ̀rọ̀ tó bá sọ̀kalẹ̀ nímọ̀ ìdílé ìdájọ́ ẹ̀sìn òfin ẹ̀sìn ló máa ń kó sínú àfọwọ́ owó nǹkan pọ̀ ìmọ̀ nǹkan tó alimu lè fa àtún fún alimu. Bye. ètí wọn sọ ni pé ẹjẹ ń mọ ká ẹjẹ ń mọ túmọ̀ rẹ̀ torí ẹ̀ tó bá ka ọ̀rọ̀ Umar bin Khattab sọ pé òun ké súrọ́tù Baqara nígbà tó ń wá ké súrọ́tù Baqara tó ń wá mọ̀ tán ń wá pa ẹran ń wá ti àpèjẹ wọn máa ń mú wa tó bá fẹ́ ṣe ẹ̀rí ìlú náà ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn torí pé ìfi Umar bin Khattab kò ní sọ ṣé ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ mọ́rù ló sì kásọ́ àti ìbákan lẹ́wọ́ arọ́ lárúbáwá ni wọ́n lọ wọ́n di àlọ́ àlọ́ àti ẹni tí wọ́n sọ ni pé òun mọ̀ ọ́n ká òun wá ké ìtumọ̀ rẹ̀ àgbóyí ẹ̀gẹ́gẹ́ èyí ò lè wọ́ọ̀rù parí fún iye ọdún tó lòun ti ké kó wá ẹsẹ̀ wá ṣe àjọyọ̀ rẹ̀ pé yọrí kíké àti gbígbọ́ ìtumọ̀ sílọ́pù nípa kan. kí ló dé sí gẹ́gẹ́ ọ̀rọ̀ rúbọ̀dù yẹn kò ní jẹ́ ẹ̀rí fún òlímọ̀. òlímọ̀ ránú ìsìlámù ó tó kà á gbogbo tẹ́ǹtì lè mí. ìwọ gan tó lọ lé bí ó gan àní ọ̀kan wà ní ìyá ọmọ gan tó rò bẹ́ẹ̀ ká ṣe kí wúrì yìí. náà ti tẹ̀lé ara wọn kéwú tó yẹjú ìmọ̀ tó yẹjú iṣẹ́ mọ́lẹ̀ ìdájọ́ ẹ̀sìn wọn lọ sọ́kùnrin bá kàn. èyí tí wọ́n rò ní tí wọ́n ti náà àtọ́ ọmọdé ara àlọ́ èyí tó ń ṣàjọyọ̀ èyí sì lè jára tó lè jọra. ìdí pé mo kàn máa dá ọgọ́rọ̀ àwọn oníwèé máa ti tọ́já sí pé ẹ lè ṣíkù alẹ́ kan tó wọ́n kà sọ pé pé àbí ìtàdé mi lẹ́yìn ìgbà tó fi mo Hmm. ìyá ìyá ọmọ kan fẹ́ bọ́ ọfẹ́ ọ̀rọ̀ ọmọ sílé kí n jọ kan wọn ni tó ti ń kí ó tẹ́lẹ̀ dáa ah, kódà ojú òní náà ti á èyí náà ti bọ́ ẹ wá gbé kúrò àlè fún kọ́ka ní tó ké tó ti fi òní náà ti ẹgbẹ́ wọn ti pè òní náà ti lóṣù ẹ ilé náà òní náà ti kò ṣe báyẹn ni mọ́fìlú yẹn ṣẹlẹ̀. ọlọ́ba ní fún ọ̀tún àgbẹ̀lẹ́hà àwa náà sọ kalẹ̀ wọ́pọ̀ ọ̀dùnmẹ́hà a ṣe àwọn kankan lókè sínú ẹ̀ wà á zẹ́lẹ̀ sí àárín àtìgbàlẹ̀ náà àwọn àmì wa tó clear tẹ́ẹ̀fì mọ̀ pé lóòótọ́ ẹ̀sìn lẹ́ ń ṣe tẹ́ẹ̀fì mọ̀ pé lóòótọ́ bẹ́ẹ̀ bá jẹ́sìn ẹ̀ gbà pẹ̀lú fìlì ọmọ á pé ṣé dandan ni kó béèrè ogun ni ṣé dandan ni kó wọ bíbí ké sọ́rọ́tù sọ́rọ́tù náà ó rí ọ̀pọ̀lọpọ̀ àlàyé gbogbo owó gbogbo obìnrin máa fi rí lẹ̀ obìnrin máa fi ra lẹ̀ gbogbo tá a bá pè ní ọ̀sán lára obìnrin kó má sì kalẹ̀ ẹ ké sọ́rọ́tù náà. الثانية والثاني فاجلدوا كل واحد منهما مئة جلدة. أقول لك أنا òun náà ni ọ̀rọ̀ tó ti fi tọrọ pátálí láwùjọ ọ̀rọ̀ ìṣẹ̀dá tuntun lọ sọ́ra yìí ìná ṣíṣe ìná náà kọ́kọ́ fi síbi àkọ́kọ́ ọ̀dájọ́ tọ́lọ́ kọ́kọ́ tọ́ka sínú sọ́ra yìí òun náà ni ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn ọ̀rọ̀ lórí agbèrè abára pé ìsìnà àwọn ọ̀rọ̀ tó jọ ìsìnà màá fẹ́ mú fẹ́ pé ìdájọ́ wọn fẹ́ jọra wọn ẹ̀jẹ̀ kí n kọ́ ọtí bíbí rẹ̀ nínú ẹ̀ ní àlùwà àlùwà nínú ẹ̀ sí àfihàn kí náà sì ní àlùwà. اللواء بدخول الحشفة أو حشفة الذكر في جبن الرجل ìdíkọ́lù aṣàpàtà zakari fi dókòrè rọ̀jù òun ni pé kí ọkùnrin kó mú nǹkan ọkùnrin ẹ̀ kó wá ti bọ ibi tí ìgbẹ́ ti ń lára ọkùnrin mi wọ́n mú orúkọ ìtumọ̀ ni pé ọkùnrin yẹn ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin ẹgbẹ́ rẹ̀ láàtà àfitọ̀ láàtọ̀ àrọ́jù. àwọn láàwàtọ̀ rọ́jù ló rọ́jù là láàwàtọ̀ rọ́jù ló rọ́jù là. apá kan ni pé láti bí lùd nítorí pé àwọn ọjọ́ ànábì lùd àwọn ni wọ́n kọ́kọ́ ṣe lùwà àwọn ni wọ́n kọ́kọ́ practice homosexuality wọ́n ti máa ń pè ní sodomi agomora dàm ama asehag asehag òun ní lesbianism lesbianism ń gbé kóbìnrin àtobìnrin kán máa lọ tó láṣọṣepọ̀ láàrin nínú àwọn ọ̀bàjẹ́ tó ti hàn lórílẹ̀ tọ́lọ́wọ́ bá ti sọ tipẹ́tipẹ́ pé yóò padà níbẹ̀ ظهر الفساد في البحر والبحر بما كسبت أيدينا ọlọ́ni ìbàjẹ́ ti ń bẹ lórí omi ó dẹ̀ ti wà nílẹ̀ pẹ̀lú táwọn èèyàn kan wára wọn fa ní àsìkò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ eré káwọn ọmọ ọmọ tètè náà là máa fa eré kọ́mọ́mọ́ tèmi sì náà elòdì máa ń sá àgbèrè liwa ó ti dé ẹnu ọ̀lẹ̀kùn oníkàlùkù wa tá a fọ́ ọ. sọ̀rọ̀ liwa àtúnṣe ọmọkùnrin ló kàn sáà sí ọmọbìnrin ṣìnà ọmọkùnrin àtọmọbìnrin ló kàn sáà ṣe hajj ọmọbìnrin àtọmọbìnrin ló kàn sáà. màá sọ fún yín pé ẹ kí ìsáwọn ọmọ yín. ọ̀nà ọ̀lẹ́ àkọ́kọ́ ni wípé òun sì ṣe kò ń jẹ́ àwọn ọmọkùnrin méjì kan tí wọ́n sì ń kíìsì ara wọn ọkùnrin tìlà méjèèjì nínú àwọn ọmọ agboolé dẹ́mọ̀ òun tí níbo náà fi rí wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí mo fi guest school guest only òun ni wọ́n mọ nǹkan tó ń bẹ̀rẹ̀ ní sáyẹ́ǹsì níjọ́ eré ìsìnà kọ́mọ́mọ́tò lè sìnà láàrin ọ̀sà wàhálà orí kó wà nínú ìsìláàmù onígbé orí bí ẹ̀sìn tiwa ẹ̀sìn tó jẹ́ pé wọ́n ní òfin ni gbogbo tí bá ń jẹ́ aburú ìsìláàmù tètè lọ identify gbogbo tí èèyàn bá ti gbàgbé sórí ibú ìsìláàmù tètè lọ mọ̀ wọ́n ìtètè mọ́ àwọn àpá náà rẹ́sẹ̀ tètè wá mọ́ ń kì wá nínú ọ̀gbìn aburú kan ló ń pọ̀ yìí because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin là máa ń kó mọ́ra là máa ń kó mọ́ra là máa ń kó mọ́ra látàrí wípé sọ́mọ́ba sọ́mọ́ba àròbọ̀ mọ́ àwùjọ kí aburú àwùjọ mọ́ba àwọlé fún wọn náà nísìnyí abùkátà ká check àwọn ọmọkùnrin náà. wọ́n sọ̀rọ̀ ọmọkùnrin kan tó gbọ́jú nílò bọ́ọ̀ sí ibi twelve years náà. wọ́n ló wá ń sọ wípé èmi ní ìwọ lọ́kọ ìlú ìyàwó ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ló bá mi. àwọn tó wá gbọ́rọ̀ ẹ̀wà dáhà ah, àwọn ò gbọ́dọ̀ gbọ́rọ̀ yìí lọ ní títà ọ̀sọ́ ibi tó sọ dé ìpè ọ̀rọ̀ yìí jù báyìí lọ. wọ́n lè wá mi. kí ni ìtumọ̀ pé ìwọ ni ọkọ ilé ìgbéyàwó? ẹ ò kàn sọ bẹ́ẹ̀ ni àwọn kékeré rá òbí kéré o gbọ́dọ̀ ní practical experience gbọ́dọ̀ gbà àwọn yẹn wá dúró lọ́rùn wọn kò wá ìmọ̀ wọn wá halẹ̀ mọ́ wọn jẹ́wọ́ òjíṣẹ́ rí òjíṣẹ́ o ṣe fún yàtọ̀ ṣe fún ọ wọ́n ṣe fún ọ ta ló ṣe fún ọ ó jù wẹ̀rù tó bẹ̀rẹ̀ wọ́n padà kọ́ pátá ẹ̀ délé wọ́n sì bí lójú ìyá ẹ̀ pé ó yá ẹ̀ tó ṣe fún ọ sọ ó dẹ̀ sọ. yarịrị rẹ̀ òun bẹ tó sàn. tó bá rò wípé gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ kàn máa jọ máa ń bẹ̀ ẹ̀ lọ <laughs> àtọmọbìnrin àtọmọkùnrin òun ló já sí pé ká fún lè tó yẹ ká sì dáàbò bò gbogbo ẹ̀yìn fọmọ sọ́dọ̀ àwọn èèyàn nínú àwọn èèyàn ṣùgbọ́n dídá kọ̀ọ̀kan mẹ́ta jẹ́ pé ó jọra wọn ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ kò jọra wọn. torí pé ọlọ́run subhanahu nínú sùúrà ní ó fẹ́ jẹ́ ká mọ̀ ìdájọ́ sìnà. àkàlàṣe gbólóhùn sìnà ó jẹ́ tó fẹ́ wọ́n máa ń lò ó fún àṣepọ̀ àgbèrè láàrin ọkùnrin àtobìnrin wọ́n sì máa ń lò ó sí àwọn nǹkan tó bá kéré síbẹ̀ yẹn lápẹẹrẹ tẹ́ ẹ bá wo obìnrin olóbìnrin á sọ pé síjú lára obìnrin yìí èrò sí náà ló ṣe o tẹ́ ẹ bá ń gbọ́ ìgbọ́kúgbọ́ ìgbọ́kúgbọ́ ló ń gbọ́ ìjì náà ló ń ṣe o tẹ̀sí pé tìmẹ́ẹ̀ẹ́ kì í ṣe àfarasí àlẹ́gbọ́n máa ń bá ọ̀sẹ̀ ànábì gbogbo wa ànábì ádámù pátápátá kútìbà láwùjọ hàtòrò mílẹ̀ ìsìnà wọ́n ti kọ ìpín ìsìn ẹ̀ náà níbi ìsìnà wọ́n ti kọ́ mọ́ kò sọ́gbọ́n tó fẹ́ kò síbi tó fẹ́ yà sí ìpín tí wọ́n kọ mọ́wọ́ náà níbi ìsìnà yẹn ó kọ́. àwa lọ sí àkójá náà báwọn ọkùnrin òbí gbòdì lọ́wọ́. What ti advance wọ́n ti kó lẹ́sìn So to now shake and urge ìyẹn wa ló yẹ ní ọ́bí ẹ̀ wá ní báyìí so ayé ti débẹ̀ ìlẹ́nu ànábì tí mi wọ́n kọ́ wọ́n kọ́ ọ́ lẹ̀ fún ọ ẹ kò ní mìíràn àgbẹ̀dẹ sọ̀rọ̀ bí nǹkan ọba ní mílíọ̀nù ayé àmọ́ ẹ ní mílíọ̀nù ẹ̀sìn tára ayé bá sọ pé nǹkan ò ní mímú wà á béèrè lọ́wọ́ sẹ̀ríà tọ́lọ́ fún ẹ̀sẹ̀ sáyé tó ní mímú ìlú sẹ̀ríà tó bá fi lè ní mímú ìlú sẹ̀ríà kódà kẹ́gbẹ́ ẹ̀ tó wà mẹ́rin mẹ́rin kò ṣe nǹkan tó rọ́ọ̀kì ọba tó dá ọmọ fún nǹkan tó ṣe ẹsẹ̀ yìí ìlera rẹ̀ ó sì kàn kó dókò láyé nílà àǹtàtù àti tó bá tún gbálùkù. kò sí gbogbo ẹ̀sẹ̀ téèyàn bá dá tó bá tún bá bẹ́ẹ̀ yàtọ̀ kódà fún ìgbà àpàdé kódà kó tó túbá náà gan ìyá rẹ̀ ó jẹ́ onímọ́pọ̀ bẹ́ẹ̀ ni ilà ẹ̀ṣà àbúkọ́ náà lọ́wọ́ ọ̀fẹ́ kí mo fẹ́ jáde tó kọ̀ àlẹ́bí ní nígbà táwọn ẹbí wa kà sọ́gbà yẹn àlẹ́bí ní fa ilẹ̀ ìfọ̀jà àbísọ́ dípò abẹ́lé kọ̀ fáwọn èyí tó ń èyí tẹ́tí gbọ́ kí ni ó kàn fún àmì ìtàkàkàtà abẹ́ ni ó kàn fún àmì ìtàkàkàtà. ó dẹ̀ ti wá advance sí i ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan rí tí mo fi mọ sàlí àmọ́ ọ̀dà rẹ̀ ìyẹn tí wọ́n dà orí ìbú náà lóṣù wọ́n ti wọ́n dà orí ìbú náà lóṣù ìgbọ́n tó bá nídìí orúkọ wà á ọ̀dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́ tí ọkùnrin kan kọrin nígbàdàn tó ní òkòkò ojúmọ́kọ́lá àdúrà olóṣèlú kọrin yẹn ní ọmọtúmọ̀ rẹ̀ a ti dàgbà dáadáa sẹ́kùn lágbẹ̀dàpọ̀ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tọkùnrin akẹ́kọ̀ọ́ rẹ̀ pé mọ́kọ́lá à àwọn èèyàn sẹ́yìn ọ̀gbọ́n mọ́kọ́lá mi ń lọ mọ́kọ́lá à èyí wọ́n bá ń júwèé fún mi pé kí ni táwọn obìnrin ó gbéra wọn kalẹ̀ báyìí bí ìdáwọn ní búrẹ́dì ẹni ọba fẹ́ ra ọmọ àlọ́ ọ̀gbọ́n bẹ́ẹ̀ ọlọ́run abẹ́ ọ̀rọ̀ lọ́jà bí ìwọ lọ́dọ̀. ṣùgbọ́n ṣe mọ̀ pé jọ̀hún lókà ni wọ́n ti wá mọ̀dá láìpẹ́ orí orí fóònù náà ló ti wọ́n dá orí ìbú rẹ̀ bí ìgbà tó fẹ́ ọ́ dá mọ́tò ìfowópamọ́ ti wá bí ìgbà tó fẹ́ ọ́ dá orí ìgbé náà àtẹ̀yẹ̀ ni ọ́ dà ìyẹn lè ọ̀dà orí ibi ìyẹn sì lè ọ̀dà orí ibi because kódà ìyẹn lè ọ̀dà tíà tó fẹ́ máa kàtọ́ lẹ́nu sí náà ìyẹn lè ọ̀dà jẹ̀lúbáàbù tí wọ́n yàn fẹ́ máa wò láti lọ́ọ́ fi sí náà ó sì lè ọ̀dà àgbèrè náà lórí fóònù èyí fóònù wa yìí tá a lò yìí yóò jẹ́ sábàbí orí ibú báwọn kan yóò sì jẹ́ dábàá lọ́dọ̀ lórí ibú báwọn kan kò sírú ọgbọ́n tó fẹ́ tà kò síbi tó fẹ́ jẹ́ tó o fi twenty five wọ́n yìí ọlọ́run àbí ọmọ ìjẹ̀ká máa wà ní ìpínlẹ̀ ìjọ ọlọ́run bá ní àdúgbàní wọ̀záàní yàtú àwọn onígbà sọ pé àzáàní yàtú wọ̀záàní lọ́lọ́run bá ti bẹ̀rẹ̀ àzáàní yàtú wọ̀záàní ọlọ́run ní obìnrin alágbèrè àti ọkùnrin alágbèrè àwọn onímọ̀ sọ pé kí ló fà tó já sí pé obìnrin lọ náà kọ́kọ́ mẹ́sàn. wọ́n ní pé àwọn obìnrin náà pọ̀ jù lóde àti ara rí ẹ̀dá ìbáṣọ wọn. àmọ́ kọ́kùnrin àti obìnrin ló ń tàgbé ṣùgbọ́n ṣébì kan wà táwọn ọkùnrin máa ń lera wọn lẹ̀ tí wọ́n lọ́ọ́ máa jọ wú wọn. ta ló gbọ́ yẹn rí? rárá tipẹ́tipẹ́ láti mọ̀ pé àwọn olówó nàbì nínú àwọn obìnrin wọn a máa níbi tí wọ́n lọ́ọ́ máa dúró sí táwọn tó bá bùkátà wọn àwọn tó bá bùkátà orí ibu wọn lọ máa gbé èyí tí yóò kó orí ibu ayé àtàlùkì àmọ̀ bá wọn bẹ̀. torí pé àwọn obìnrin ló pọ̀ níbi tí a ti lò obìnrin ní bímọ kọ́kọ́ tí mọ̀ pé nínú gbogbo ọmọ tó ń bí ọkọ òde kàkà mẹ́rin wọ́n nítorí pé àwọn lọ́pọ̀ jù níbi àkìlẹ̀ ọlọ́run bá sọ pé àzáàlì yàtọ̀ wọ̀nyí àmọ́ ìgbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ẹni bá jalè tó wó gbé lọ́wọ́ ọlọ́ni wà sáàrì kù wà sáàrì kù. ọkùnrin tó bá jalè àtobìnrin tó bá jalè àwọn onímọ̀ ní pé ọlọ́run kọ́kọ́ mẹ́ṣọ̀n ọkùnrin tó bá jalè torí pé nínú olè jíjà ọkùnrin ni wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ ẹ̀yẹ lọ́wọ́ kí ẹ bá ní ọkọ bàtà mọ́sálásí ọ̀dọ̀ àwọn ọkùnrin yóò sábà dé. Nàám bí ẹ bá ní wọ́n rọ̀ọ̀bù níbì kan ọkùnrin ni ó pọ̀ jù ní àwọn gáàsì ẹlẹ́rọ̀bìnrin kan náà lẹ́wọ̀. Wípé ìṣe kájàlè ọ̀dọ̀ ọkùnrin ló pọ̀ jù níbẹ̀. Àmọ́ ká ṣàgbèrè ìran obìnrin ló pọ̀ níbẹ̀. Ó wà lára tọ́lọ̀ fi ṣe lókè pé wọ́n gbọ́dọ̀ dárìn tó bá ti jẹ́ pé wọ́n kú nínú ìlú bọ́ sínú ìlú lè ọlọ́run bá ní wọ́n gbọ́dọ̀ dá fẹ́rẹ̀ àjò torí ọlọ́run bá aláṣọ àtàlà mọ̀ wípé wọ́n lè pébì kan làwọn lọ kí wọ́n lọ bọ̀ ara rí ẹ̀ náà lọ́nà bá fi ṣe ló fi pé àwọn obìnrin wọn ò gbọ́dọ̀ jáde kó òun ilé ẹ̀yìn ọkọ wọn àti kó wọ́n dágbére wọn lórí ikú obìnrin ní jáde ní orí ti dágbére ọkọ rẹ̀ kì í kàwé tó o bá ti fẹ́yàwó tó bá ti ka òfin Islam fún pé ẹ gbọ́dọ̀ jáde nínú ilé àfikẹ́ ẹgbà Yorùbá ẹ gbọ́dọ̀ ìfáìtì wá lórí àfẹni tí mo bá fẹ́ ẹni tí ìlú bá fẹ́ kó wọnú ilé mi tí ìlú bá sí ilé kò gbọ́dọ̀ wọlé kódà kó jẹ́ bí èyí. ọba ẹ̀ṣẹ̀ gbogbo gbogbo tó wá kàkálẹ̀ pátápátá látọ̀dọ̀ ọlọ́run òfin ẹ̀ ti wá o ó wà lára tá ànábì sọ́nà máa fẹ́ la ń sọ wípé alálùbáríkà obìnrin ara tán ṣe é nù bọ́n ti í ṣe nù bọ́n ṣe é ṣe nù alálùbáríkà obìnrin. tóbìnrin bá pọ̀ tí ò rí báyẹn àti jèrè irú obìnrin bẹ́ẹ̀ kò léwu nínú tọ́lọ̀ òkè ara tọ́lọ̀ fi fún wọn ní ìjánu nìyẹn ọlọ́run sọ yàyàyàyà nípa obìnrin pé wà kọ́ńdà fi ìlú jìkún lọ ẹdúró sínú omi ẹyẹ máa jáde pòkì pòkì pòkì pòkì níjọ́ tóbìnrin bá jáde kódà ní máa fẹ́ àá ayé pọ̀ wá sọ yẹn wọ́ pé á àwọn obìnrin àwọn alálùbáríkà wò ó ṣùgbọ́n lónìí ó ti kó bẹ́ẹ̀. ọmọbìnrin kan gbá ó gbá pípé yìí oníṣe tààrà ni àmọ́ yóò wọ́n fẹ́ yá. ó dẹ̀ ṣe dé sádùúgbò àwọn ẹgbẹ́ rẹ̀ náà tí wọ́n ti ń tẹ́lẹ̀ á àwọn onírìn tó mọ́ àwọn ọlọ́jọ́ gánà tó ṣe. rí bí àrùwá jù ló dùn mọ́ ṣàdáyà aláwọ̀ ẹgbẹ́ ẹyẹ náà lẹ́yẹ máa ń wọ́ tọ̀ ìgbà tó bá dàdúgbò kan tó bá wẹ̀lẹ́ abẹ kí ló tó bá wẹ̀lẹ́ abẹ sí dẹ́pọ̀ àwọn ajá ta lọ́rẹ́ rẹ̀ àwọn tẹ́jọ́ mọ́ gbéra yín fọ́kùn yìí tẹ́jọ́ mọ́ gba nọ́mbà ara yín pé eléyìí náà wà òkè eléyìí náà dáa eléyìí náà sí ìran òfèrè ló pọ̀ níbi àgbèrè ọlọ́run àbíọ́ gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí tó ti ṣe é ọlọ́run tó ṣàbẹ̀wò jọ àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ ọlọ́run jẹ́ wọlé túbà ìrìn àjò ṣé ẹ̀rọ padà kan ìbínú ọlọ́wọ́ bá ń bẹ̀ ó lè rí adúlọ àgbèrè. ìrìn àjò lẹ́gbẹ́ téèyàn bá rìn aburú rẹ̀ a mọ sẹ́kù fọmọ àbí kéèyàn ṣe táwọn bàtà rà ó lè rí àgbèrè. wípé ebi bá lé ẹnìkan lọ yàn lálẹ́ ìyàwó lé ẹnìkan lọ yàn lálẹ́ ọmọ ẹnìkan lọ yàn lálẹ́ ìwọ náà bí tiẹ̀ bó bá jọ́pin ìwọ náà níyàwó tiẹ̀ bó bá jọ́pin ìwọ náà lọ́kọ tiẹ̀ àti pamọ́ ní gbogbo ẹ̀ tí wọ́n bá gbàgbé lọ́gbọ̀n náà láyà ọlọ́wọ́n bá wà ẹ̀ gbàgbé nínú déèyàn ń bá ti ṣe kó ṣe táwọ́bà àìjẹ́ bẹ́ẹ̀ ó gbé ìbùkálé o gbogbo èèyàn tó bá sì gbé ìbùkà yóò sọ pé ọmọ ìlú jẹ nínú ìlànà tẹ́rọ ọba kọ ojú sí pé kéèyàn rí bẹ́ẹ̀ ìlànà àdéhùn. ọlọ́ọ̀ba Allah subhanahu wa ta'ala kò yọrí sí àdéhùn láàrin wa bí ilẹ̀ ọmọ ọlọ́ni wa látẹ́kọ̀ọ́ ìlà. ẹ mọ̀ súnmọ́ fìlà ẹ mọ̀ rìn ní bèbè fìlà ilẹ̀ ká lọ fa àṣà wọ̀sá ṣẹ̀bìlà ìbàjẹ́ ni ọ̀nà tí ò dáa ni ìlànà tí ò dáa ni ọlọ́run ní láti ẹ̀kọ́ ara fi súnmọ́ sí náà òun ni kẹ́ ẹ máa fa obìnrin lọ́wọ́ ara fi súnmọ́ sí náà òun ni kó já sí pé obìnrin àtọkùnrin lórí ọ̀kadà obìnrin àtọkùnrin lórí ọ̀kadà tẹ̀rí tá a bá kọ̀ pápá tá a bá gbé fúyẹ́ wípé ọlọ́kadà gbé wọ́n tó dóbìnrin tá a bá gbé fúyẹ́ ààrí túyẹ́ níbi tó kọjá sí pé ọlọ́kadà gbé èèyàn méjì nínú èèyàn méjèèjì yẹn ẹnìkan wá jẹ́ ọkùnrin ìwọ obìnrin wá pọ̀ lẹ́yìn ẹ̀wọ̀n lẹ́yìn ọ̀pẹ lẹ́yìn ọ̀pẹ ọlọ́pẹ ọlọ́kùnrin. ọmọkùnrin kan jẹ́ ẹsẹ̀ ìjọ kan wọ́n ní alágbèrè òun tó jẹ́ obìnrin yẹn orí ọ̀kadà làwọn ti pàdé ara rẹ̀ òun gun ọ̀kadà lòun náà gun ọ̀kadà lẹ́yìn òun ibẹ̀ làwọn ti gba nọ́mbà ara wọn. ọ̀rọ̀ ńlá tẹ́kọ̀ọ́ bò dìnnà. èyí gbogbo tí ajá ó kọ sí lásìkò yìí mi ò gbàgbé ọ̀kan lára àwọn èèyàn wa tí ó bá fa omi àlùwàlá kò tí ì sí wọ́n sá fi tẹ̀lé yòó kò pọ̀ sí ìlọ́dún náà ó bá ń fari àlùwàlá omi àlùwàlá bá kò sí mọ́sálásí láti lọ kàga àwọn obìnrin náà bá tún ní àwọn ojú

ó ní a máa sùn mọ́ ẹ̀. ẹ dákun oúnjẹ tí èèyàn ò bá sún mọ́ ibi tí wọ́n ti gbé kalẹ̀ sí bó ní ṣe dẹ́nu rẹ̀. lọ́gbà kí oúnjẹ tí ò dá o ó ní ọlọ́run pé ẹ má sùn mọ́ ló kò ní kẹ́ ẹ má ṣe kéde. àwọn oníbàjẹ́ àfa àwọn alágbèrè àfa àwọn àfa àfijẹ́sí pé wọ́n àwọn ìlú náà. wọ́n mọ̀ tú kẹ́límọ̀ ọlọ́run ọba á abẹ́rẹ́ wọ́n gbé kó ọrụ ọba dị láti kọ̀rọ̀ bò ìfìlà òótọ́ ọlọ́run tó gbé láti fọ́ àlù because tọ́lọ̀ ń bá sọ pé láti fọ́ àlù ọ̀rọ̀ yẹn complete because ó fi ṣíṣe yẹn gẹ́gẹ́ pàápàá ṣíṣe ní pàápàá ni ó jẹ ẹsẹ̀ gbogbo ẹsẹ̀ rẹ̀ tẹ́ ẹ bá wá ń jẹ nígbà yẹn kò ní náà ọlọ́ni ńlá tẹ́kọ̀ọ́ sísúnmọ́ rẹ̀ jẹ́ ìsìn ṣíṣe rẹ̀ ń lọ ẹ̀sẹ̀ ní ṣùgbọ́n tọ́lọ̀ bá sọ pé látẹ̀kọ̀ àlù ẹ mọ́ ṣe é lù àjẹpẹ́tẹ́ ẹ bá súnmọ́ ní jẹ́fẹ̀. ọlọ́run bá lọ́ọ̀bù sí àmì kó dàbọ̀ kó mọ̀ jà jà kó mọ̀ jẹ́ kí àtìtálì ọ̀sọ̀ àtìtálì àwọn ọ̀sọ̀ kí fún yẹn téèyàn bá lọ lé ilé àti òkú sórí yóò wà sọ pé ó yá tẹ́tíà ó ti kó ó ti kó òye gbà pé kí n ṣàfà yóò kàn sọ kí ó lò tó sígbà tí àṣetọ́ ni sọ kí ó báwọn ní ìtọ́jú tó báwọn ní. ilá tẹ́kọ̀ọ́ ìgbìmọ̀ náà sọ fún ilá tẹ́kọ̀ọ́ àná tó ń ṣàìtọ́ ni. ọlọ́ni agbáni yàtọ̀ ọ̀gbáni fájìlì ìlú ìlàwọ̀ àti ìlú ìlú ìlú àti àjẹjẹrẹ. ọlọ́run ní àti alágbèrè ọkùnrin alágbèrè obìnrin ẹnìkíní ẹnìkejì wọn tí wọn ò bá tì í lọ́kọ tí wọn ò tí ì níyàwó ọlọ́run ní ìjìyà tí wọ́n dá yẹn ẹgbàá ọgọ́rùn-ún ẹ̀nà ẹ wá ní jàǹdà àwọn ilé ìlẹ̀ tí wọ́n lè nà yàn níbi jàǹdà jálàdà kí ló sọ pé jálàdà nítorí wípé awọ yìí jálíkù yìí òun ni wọ́n máa nà wọ́n yà awọ yìí náà fẹ́ nà lọ́rùn ní jálàdà awọ yìí gẹ́gẹ́ ní jálíkù ọlọ́ni fájìlì kúlà wá ṣẹ̀dẹ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ẹnìkan ìdíkọ̀ méjèèjì lẹ́yìn náà lẹ́gbàá hundred ẹnìkan ní ìjọ hundred ẹlẹ́kejì ó jẹ́ hundred kẹrí ẹlòmíì ló gbà pé kò fi ẹ̀jú bá rọ ẹgbà yẹn kò pọ̀ tó ààrẹ tó ní ara rẹ̀ tó ti jẹ gọ́ọ̀mẹ̀ntì ṣùgbọ́n nǹkan bí ìbẹ lábẹ́ ẹgbà yẹn òun ẹ̀ ní àtàwùjọ torí pé ẹ ọ̀gbẹ́ ọlọ́run bá ọlọ́run ní. ẹjọ́ obìnrin ọmọbìnrin àbọ̀ ọmọkùnrin tó bá ṣàgbèrè alákọ̀ọ́kọ́ ẹjẹ́ jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ìjọba ẹ̀sìn lọ́nà ọba dojú ẹ̀sán kìí ṣe ìwọ òbí àti alágbàtọ́ ẹ̀dọ́ kìí ṣe ìwọ òbí àti ọba bá ń jẹ kó ọmọ rẹ ọmọ ẹ bá wá ẹni ọba mi gbá ń lẹ̀ dáadáa ìwọ kọ́ ni ó nà ó ọ̀rọ̀ tó lọ òfin tí a fi máa ṣèlú lọ́lọ́wọ́ bá ń sọ o kìí ṣe òfin táàmù ẹlòmẹ́ẹ̀dẹ̀ wa o kódà tọmọ rẹ bá ṣàgbèrè ìwọ kọ́ ni ó nà á lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún tọ́lọ́wọ́ bá ń sọ yìí nǹkan tó lè ṣe ni pé ó mẹ́jọ rẹ̀ lọ sọ́dọ̀ ìjọba ẹ̀sìn tó bá yẹ pé wọ́n lórí pé ó ṣàgbèrè àmọ́ pé ìwọ ló wàá dán gan rẹ là lórí pọ́mọ rẹ kò gbọdọ̀ sílẹ̀ ọ̀rọ̀ tọ́nà ọba ń sẹ yìí ọ̀rọ̀ ọdún ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn tí àwọn aláṣẹ ìlú àwọn adarí ìlú tí wọ́n mọ ìlú lórí àwọn aráàlú ọlọ́run ní pé tẹ́ ẹ bá ti wá fẹ́ nà wọ́n fàlà tá a kúndùn fún mi sí ìmọ̀ ọ̀rọ̀ àpà ẹ̀mọ́jà àánú wọn ò ṣe yìí wípé lílẹ̀ tẹ́lẹ̀ wọ́n yẹ ẹ̀sìn ni. Nàám. Ẹ̀sìn wọ́n lè gba ọgbọ́n ìtàn àbí ìsàlẹ̀ ìlú bí ìwà nígbà náà kọ́. Ó ẹ̀ tó lé wọn lù fọ́dún kan. Ní ẹ̀ bá náà, wọ́n tẹ́ bá jẹ gbọ́gbọ́rò tán wọ́n ti wá kó olù odidi ọdún kan kò sì mọ́ orípa ààrẹ tí ó bá wa wí ni àwa sà ń ka síra wa létí a sà ń dá ara lẹ́kọ̀ọ́ irú ìjìyà tó wà fún un so that ìwọ náà máa mọ̀ wípé bọ́wọ́ pálábà rẹ ò bá ṣe ju níbi ìsìnà tó ń ṣe nǹkan tó dá yẹn ṣẹ̀ṣẹ̀ kékeré rí pé kò sẹ́ni tí ó lo ìdájọ́ náà bá lórí rẹ̀ àìwá sẹ́ni tí ó lò dájọ́ ọgbọ́n bá lórí rẹ̀ àǹfààní ló tó wá jẹ́ fún un àǹfààní tó wà ń bẹ̀ ni pé kò lọ túbá wípé nígbà tí òtítọ́ ẹni tí ó bọ̀ wí bíbú àṣírí lórí òun torí ẹ̀ kò wúlẹ̀ sẹ́ni tí ó bọ̀ wí tó bá wá ṣe sìnà tó jẹ̀ sọ́fìn rẹ̀ ọlọ́run ti bọ̀ ọ́ láṣìírí kí ló ṣẹ́kù kó o rẹ̀ láṣìírí wípé bó o wá olúyòrò ìgbàǹdì yóò yẹ̀gbà sí ọ ìyá wọn fẹ́ nà torí kíni ó ṣe sì ná ara wọn ojúṣe ìjọba nìyẹn tó bá fi wá já sí pé kò sẹ́ni tí ó nà ọ́ kò sóńbà wílẹ̀ èyí tí kò máa kọ̀ntínú o torí pé ó bàlá nìkìyà wọn tó bá kọ̀ntínú ó bàlá nìkìyà wọn àforíjì ni kò ṣe kò ṣe táwà tó àyà yìí ọlọ́run ní pé ẹ jẹ́ káwọn èèyàn kan wà lè yẹ́ṣ àdáàbà tọ́ ipa tó ń gbélé ní gbogbo ni ẹ jẹ́ káwọn múmìnì kan wà ń bẹ̀ nígbà tí bá fẹ́ nà wọ́n èyí ti pé ẹ àánà wọn ẹ àánà wọn rẹ́súrẹ́sù kan ń ẹ jẹ́ àwọn múmìnì wà ń bẹ̀. ọlọ́run bá lọ́sọ̀rọ̀ wa ló ń sì mọ́ mọ́ṣẹ́ àwọn ọmọ wa ló ń sì mọ́. ọlọ́run má jẹ́ kí sílẹ̀ má jẹ́ kó wà bó ti o kó rọrùn dé ó sì ti rọrùn ó rọrùn ọlọ́run kó sọ̀rọ̀ kúrò bẹ́ẹ̀. ìdí láì tààlà agbẹ́ni ilé láti tẹ̀síwájú lọ́la nǹkan ẹ̀ ọba sọ nínú àyà òun náà ni àti ọ̀dọ́ obìnrin tí wọ́n dọ́kọ̀ọ̀yà àti abilékọ níbẹ̀ tó ti ṣe àgbè tó ṣàgbè kí ni ìdájọ́ rẹ̀ ọlọ́run fi àyà ọlọ́run fi àdámọ̀ yìí ti rọ̀ yìí ó fi ṣe ó fi ṣe fífi ọ̀tọ̀ àlèlúyà lọ́nà òun lọ́wọ́ ṣe fífi ọ̀tọ̀ àlèlúyà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò jẹ́ kí a bá àyà rẹ kò jẹ́ ká bá lákọọ́lẹ̀ nínú Al-Qur'an kò sí lákọọ́lẹ̀ Al-Qur'an ṣùgbọ́n ìdájọ́ yẹn ò parí ìdájọ́ ìyá ẹni ó bá ṣàgbèrè ọlọ́run bò ògùn kúrò ń bẹ̀ àmọ́ kò sí lákọọ́lẹ̀ láfiwárí apá kan nínú àwọn mùsùlùmí tí wọ́n ń ta kò ó wípé kò síbi tí ó wà lákọọ́lẹ̀ wípé bẹ̀rẹ̀ àtọkùnrin tán bá jẹ́ abíyẹ́kọ tán bá ṣàgbèrè wọ́n ṣètò náà àwọn oúnjẹ àwọn oúnjẹ àwọn oúnjẹ áàtì wọ́n lé ọdún pupa wọ́n jẹ̀yà ìjìyà tó kọ́kọ́ ń bẹ kọ́nà tó mú yẹn kúrò á tọ́ka rẹ̀ sí wa inú sọ́ọ̀tù nìsa nǹkan àná ìlú rẹ̀ fàtàkà ìjìyà tọ́lọ̀ ń padà wá gbé wá nínú àdìsá ní Muhammad sọ̀tàlá níbẹ̀ láti máa aburú àti àìṣedéédé tó ń bẹ níbi ẹ̀sìn gbogbo ẹni tí ò bá gba àdìsá ní Muhammad sọ̀tàlá torí pé àdìsù ànábì ó ẹ̀sáblíṣì wípé obìnrin tó bá ti lọ́kọ ọkùnrin tó bá ti níyàwó tí wọ́n bá ṣe àgbèrè wọ́n á jẹ wọ́n á jẹ wọ́n níyà pẹ̀lú lílẹ̀ wọn ló kó pa àrọ́jùmọ̀ àtàlùmọ̀. torí ẹ̀ ọ̀gọ̀rọ̀ gbogbo tó fà á tí wọ́n á pè ìdájọ́ ọ̀tọ̀ náà ó bá kárí ilé tó kárí oko ìwọ̀nba òun ni àgbèrè ó gbilẹ̀ láwùjọ wa mọ́ torí pé kò síbi tí kò sí kò síbi tí kò sí kájẹ̀ ńlẹ̀ tó bá fi mú àjèrè tó bá fi tó àkọọ́lẹ̀ tá a rí lọ́dọ̀ àdébà Muhammad sọ́nà ní sẹ́yọ̀ kan kì í ṣe méjì akálàṣe nínú láì tààlà á sọ bóun là á tún náà pé ẹnìkan ṣàgbèrè ẹni tó bá ṣàgbèrè bóun láti mọ̀ kó ṣàgbèrè ọ̀nà wo là á máa fífẹsẹ̀ pé ẹnìkan ṣàgbèrè ọ̀nà wo là á máa gbà fẹsẹ̀ rẹ̀ lólẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ ńlá ni kó o sọ pé lágbájá ó ṣàgbèrè táwa wádìí ọ̀rọ̀ kárí pé àbá bẹ́ẹ̀ ìwọ gbẹgbẹ fúnra rẹ tó sọ̀rọ̀ yẹn ó jẹgba àádọ́rin ẹ̀ sáàdọ́rin mẹ́rin náà eighty ọgọ́rin ọgọ́rin ní eighty ẹgbà ọgọ́rin lọ́dọ̀ àwọn tí wọ́n bá mọ ẹ̀yẹ́ lẹ̀ gidi ni ìwọ́n àfẹ́gbálẹ́ títà skul kan náà títà pé pé àwọn ọmọ skul náà àwọn ọmọ ipò ààbò ẹ kò sí bí tíjà ṣe ń burú tó ó yàtọ̀ kò lè tó ẹni tó kí ẹ kéèlì kókó náà yìí bára àwọn tí wọ́n kéèlì fún wọn náà yìí ọlọ́run ìtọ́rọ̀ owó fi tọ́ ṣe é. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته ààwẹ̀ nínú ìgbésẹ̀ ìgbà kó lè gbọ́ بسم الله وبه أستعين obìnrin tí ó ṣàká wọ owó rẹ̀ kò wáyọ ṣàká ṣé ọkọ rẹ̀ wà nípò pé kó pa á láṣẹ kó lọ àbí tọkùnrin yìí bá ní access owó ìyàwó rẹ̀ tó lè máa ó wà ní kókó pálásì níbi yóò ṣe pálásì kókó kírun. àmọ́ ṣé tí ò bá kírun só lè là là àgbẹ̀gbẹ̀ tí ò bá yọ kàkà náà tó bá kàn fẹnu sọ tí ò yọ náà àkọjá á da mọ́ ọkùnrin ti ṣe nǹkan tó yẹ kó ṣe ìkọ́sọ̀ òní máa wù ìyàwó kó má kírun ó pa láti ẹ lọ kírun oúnjẹ yín náà mo fi lọ kódà sílẹ̀ ìbí mi fẹ́ jẹ sílẹ̀ tó o bá kírun tán wà á mọ̀ sí lọ bó o bá sì yóò á sì padà wá èyí sì fúnra mi torí pé sábò tó fi kírun ìgbẹ́ tó kírun tó bá kọ̀ tí òfin jẹ yẹn lẹ̀ ibi pé fàgídí wọ fún bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ọlọ́run obìnrin léèrè ẹ ti yọ ìwọ̀ yẹn kúrò ṣùgbọ́n tẹ bá ní access sówó rẹ̀ sí tó burú bẹ́ẹ̀ ẹ bá ní àṣẹ̀sù rẹ lójúbọ yọ sàkà rẹ o nígbà pé ọkọ tí ó bàbá yẹn náà yọ sàkà náà yóò tún ní lọ́jọ́ kọ́tẹ́lu ẹ̀ kálẹ̀ àbí ó jẹ́ pé yóò jẹ ìyá rẹ̀ oníbèrè béèrè pé ọkùnrin tó bá mọ tó bá súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ a ti mọ̀ dájọ́ rẹ̀ pé àwọn oṣù méjì tẹ̀lé ń tẹ̀lé. tó bá yẹ pé ló lẹ̀ ṣe ó ti níyàwó lé wọ́n lẹ̀ ló kópa. now ó ti níyàwó lé ó wá ṣe ṣìnà. kò dẹ̀ sí níjọ ipò sí lábẹ́ ìjọba ibi tí wọ́n ti lo ṣẹ̀rí àlejò. ọdẹ akéde ìdájọ́ àwẹ̀ rẹ̀. kí ni ìdájọ́ àwẹ̀ rẹ̀ ẹ̀ ṣe rí èyí tó dáa jù ìwé ẹni pé kéèyàn mọ̀ sójú nìgbà àwọn sálàpù àtọ́lá bí wọ́n lè rí béèrè tó o bá tì lè rí evidence tó fẹsẹ̀ rẹ̀ wọn kì í gbé ẹ lọ sí dáwọ̀ rẹ̀ fàyàkùlù náà la adì ìmọ̀mù ṣáàfẹ́ sọ pé la adì rí nísìkò lè rẹ̀ ẹ̀rọ èyí tó béèrè yìí èmi ò mọ ohun tí ó fi tán o because tó bá jẹ́ pé àláàlì ló ṣe àyàwó rẹ̀ gẹ́gẹ́ ló bá lájọṣepọ̀ ànábì sọ ìdáhùn rẹ̀ fún àfi kàfáàrà oṣù méjì ló tẹ̀lé tẹ̀lé àbí ṣùgbọ́n sì iná ló wá ṣe báyìí. ṣé yóò da ọjọ́ kan dín ni àbí oṣù mẹ́fà ni yóò oṣù méjì òun ni ó fi gbà wẹ̀ òun ni ó sì. ẹgbẹ́ lọ tún kí àwọn ọlọ́run sọ àná kí àwọn ilé ẹ̀kọ́ kan. ìmáàmù ó ń sọ ìtara lọ́wọ́ àwọn adé tá a fẹ́ jọyìn àbí ajọyìn wọn ó ń kata yá lọ́wọ́ àwọn adarapọ̀ mọ́ ìmáàmù àwọn adigun ìmáàmù sọ ìtara sábà ti darapọ̀ mọ́ ìmáàmù gbogbo tí ìmáàmù bá dá nínú wọn àwa náà àjọ dá ní. ìyá kan gbogbo ọ̀ràn tí ìmáàmù bá tán yìí àwa náà ó tán tó bá jẹ́ pé kó tó sálámà ló bá tán ọ̀rọ̀ yẹn ìdán àjọ tán padà àdẹ̀lẹ́ rí pìtẹ́ lọ. onígbà tí tán bá wọn. ṣùgbọ́n tó yẹ pé ó sálámà tán àwa dìde àwa kèsì táìmù táwa dìde yẹn ó tó ń ṣe ìtàn rẹ̀ táwa náà bá parí òun wa á sọ ìtàn tiwa náà padà. ẹ gbàgbé pé ìtàn ní ṣùgbọ́n ní ká tó sálámà àti tàbá sálámù ta tó bá pé ká pé sálámù ni ìmọ̀ọ́mù tí wà á lẹ̀ á wà jọ ṣe tó bá wá jásí pé ìmọ̀ọ́mù bá ti sálámù ó di tú wà á lẹ̀ á ní bá ṣe mọ́ táwa náà bá parí ọ̀rọ̀ tiwa àìṣe wá ṣe ìsanra tiwa náà wọ̀lẹ́ ọ̀ká náà kó jẹ́ pé àti nígbà tí wọ́n mú dá ọ̀rọ̀ ìwọ́n náà. Islam. Naam. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹ bá báyọ̀ lórí táyà alákọ̀ọ́kọ́ ẹ̀yin náà jókòó ẹ jòkó táyà àbí tẹ bá kí méjì tẹ pé ẹ méjì náà lè bá so àtáyà yóò jẹ yóò jẹ mẹ́ta. àtàyà méjì náà táyà yóò dé báwọn mẹ́ta ẹ̀ ẹ̀ kọ́ kí méjì àbí. bẹ́ẹ̀ni mẹ́ta ni ẹ bá mọmù ṣe nígbà tí mọmù tíráka ìmọmù bá fi mẹ́rin ẹ jọ ṣe ṣùgbọ́n ìrìn sádámọ. ẹ̀kọ́ di méjì báyìí ẹ mú méjì wá sí ẹ bá kẹrẹ àtàwọn tó mẹ́ta mi ìjẹ báyìí òbí ó ṣe jẹ́ náà ẹ̀wọ̀n tó bá ṣe fìnà nínú ṣẹ̀ríà Islam tí obìnrin bá wà ní ilé ọkọ tá a mọ̀ pé arábìnrin yìí ò ọkọ rẹ̀ rí tí gbogbo wa jọ mọ̀kọ́ kọ rẹ̀ rí. yálà olúwa sọ fọkọ pé kó má bínú o nínú àwọn ọmọ márààrún yìí méjì tiẹ̀ ọ̀tọ̀ ní bóyá àwọn tó ní mẹ́tẹ̀ẹ̀ta àbí ẹni tó ní mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ kó mọ̀ sàdánwò lọ́dọ̀ ṣẹ́ẹ́dì òṣèré àtìlám ẹni tó bá níyàwó ló lọ́mọ ẹni tó bá níyàwó ẹni tó bá níyàwó ló lọ́mọ. Ilé pé òfin ṣẹ̀ríà kò ní kò ní gba DNA bẹ́ẹ̀ ni kò ní gba DNA test wọlé bẹ́ẹ̀ ni. Torí pé a ti mọ̀kọ́ amọ̀yàwó a sì mọ àwọn ọmọ wọn ẹ̀rí ntí ọmọ fi lè bọ́ sọ́dọ̀ ẹni tí ó ń kílè mà ọmọ yẹn láti ta òun ni kọ́kùnrin sọ fún tọ̀kùn ẹ mọ̀ lọ. nígbà tí ìyàwó náà fi sọ wípé òun kọ́ lòun ni wọn tọkọ bá sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ní ọlọ́mọ jù ṣẹ̀dẹ̀ rí ṣẹ̀rí àkọ́kọ́ gba ọmọ fún ná ẹ wàá mọ̀ pé ibẹ̀ gẹ́gẹ́ ni sẹ́ǹsì wa ẹ̀ẹ́dẹ́ rẹ̀ ni wọ́n ti tọ́ oyún ẹ̀ẹ́dẹ́ rẹ̀ ni wọ́n fi dọ́ wọ́n fi tọ́ àwọn ọmọ yìí wọ́n fi dàgbà débi tó dàgbà dé. ṣé tó bá ní pé kí ẹni tó sọ fún òun ló ń dọmọ yẹn tó bá ní pé àkọ́kọ́ kó wá san gbogbo tí ó bùkátà tọkùnrin ti ná lórí ọmọ yẹn látijọ́ tíyàwó rẹ̀ ti lóyún ọmọ márùn-ún nípa rẹ̀ ká ǹdíṣẹ̀rí àjà ló dáa tó bá pé òun gangan lápẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ kó jẹ́ pé òun gẹ́gẹ́ fúnra rẹ̀ òun lè níyàwó kẹ̀kẹ́ lọ́dọ̀ débi pé ẹlòmíì ò bímọ fún un ọmọ tí ó fi tó ń ṣá tó ń bóbìnrin ìságbèrè tí wọ́n bí lọ́dọ̀ ọkùnrin eléyìí ni ó tọ́ oyún òun ni ó ṣe súnmọ́ ọmọ òun ni ó sọmọ ló kọ òun ló rọmọ ní skul kẹ wá ní dna kó wá gbà kó wá gbà fún eléyìí o ẹ sì mọ̀ pé ìdájọ́ ṣẹ̀ríà déédéé wà mẹ́ta fóònù náà sáà ti gbádùn iṣẹ́ tí ò ṣe àbí ẹ ẹ fún lùsì ọmọ ànábì ni àlùwálà dùlẹ̀ lè fi rọ̀ tó yẹ pé ìjọba ṣẹ̀ríà ni ẹni tó dé ìyàwó ló lọ́mọ òun tó wá ń sílẹ̀ mọ́ ọmọ yẹn wọ́n lẹ̀ lóko pa á. tí wọ́n bá lè establish òfin kò wulẹ̀ sẹ́ni tí ó ní àyà àti kílẹ̀mù ọmọ tó ti mọ̀ wípé àkọ́kọ́ n ò lè gba ọmọ yẹn fún òun ẹ̀ẹ̀kejì òkò lórí òun so ìdájọ́ ṣẹ̀ríà ni pé ìwọ tó ní ìyàwó ló lọ́mọ tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣẹ̀ríà àfàmù pé ìwọ ló lọ́mọ ṣùgbọ́n tí n tí ìyàwó yìí ṣe òtẹ ọlọ́run ìwọ ló wá mọ̀ onítọ̀yì tó bá wù ú tó bá wù ẹ́ o lè dá dúró sẹ́ẹ̀dẹ̀ rẹ kọ́ mọ ṣẹ̀yà fáwọn ọmọ tó bá sì wù ú tó bá wù ẹ́ rò pé ọ̀ǹda tó tó báyìí lónìí nǹkan kan ò ní ṣẹ́kù nínú ẹ̀ lónìí. èyí tí gbogbo yẹn lórí lábùmọ́ra kó máa rí obìnrin bẹ́ẹ̀ lákàtà rẹ̀. lóòótọ́ nílànà ṣẹ̀ríà Islam yóò kọ́ yóò dẹ̀ ṣe haibọ̀ mẹ́ta àbí tóbùrù mẹ́ta. ṣùgbọ́n tó bá wò pé ẹjẹ́ jẹ́ ọlọ́mọ lọlé wọn pé bí mo ń wo yìí wọ́n ẹ̀fọ́ kulẹ̀ lẹ́ẹ̀bà láàárọ̀ làwọn tó bá fi wá dà báyìí káwọn àtẹ̀tẹ̀ rárá kó lọ ṣe ìdá rẹ̀ níbòmí. Ìwádìí náà bàbá sọ sáànù wọn sára ló ṣe mọ̀ pé n tó ń béèrè béèrè ni pé ká lọ pé èèyàn ti fi sẹ́dẹ̀ èèyàn wá bá àwọn ọmọ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ àwọn ẹlòmíì eré tí wọ́n ṣe ni èmi lọ́kọ èmi níyàwó ibi tí ìbàjẹ́ sì ti máa ń bẹ̀rẹ̀ náà nìyẹn kọ́mọ yìí kiri máa ṣeré èmi lọ́kọ èmi níyàwó kí náà á sọ pé kí náà kílẹ̀ mọ̀ sí jẹ́ bẹ́ẹ̀ irú yẹn ìyẹn lè bá wọn wí torí pé kì í ṣe pé tí wọ́n ṣe yẹ gẹ́gẹ́gẹ́gẹ́ àgbèrè ni ìrásùfẹ́ àná ìwọ̀n lẹ́gbẹ̀ẹ́ ẹ ẹ lè san wọn dì í gbọ́dọ̀ gbọ́ bẹ́ẹ̀ mọ́ gbọ́dọ̀ gbọ́ ṣùgbọ́n ẹ gbàgbé ọmọ tí ní ẹnìkẹ́ mójútó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ojú yóò tọ́ka fi ṣàwádà òun la fi kọ́ ìbàjẹ́ sára àwọn ọmọ because àwọn ìyá náà ni wọn kọ́ máa pe ọmọ ẹnìkejì wọn ní ìyàwó ọmọ wọn lẹ́sẹ̀ pé àwọn ọmọdé dàgbà wọ́n dẹ̀ gbẹ́jú mọ́ àwọn gbólóhùn yẹn látẹnu àwọn ìyá títí táwọn ọmọ náà fi sọ pé èmi lọkọ èmi lọkọ rẹ èmi náà mọ̀ pé èmi ìyàwó rẹ so àwọn alasílẹ̀ kan fìtí náà lè lára ọmọ yẹn gbogbo àwọn ọ̀rọ̀ because ọ̀rọ̀ níjọ́ kò fi gbogbo ara létùmọ̀ but nísìnyí òye tètè gbé àwọn ọmọ kọjá àtijọ́ so we avoid this well àwọn ọ̀rọ̀ yẹn ká sọ́ra kúrò níbẹ̀ ìmọ̀ ọ̀sán bákan náà dẹ̀ ni pé ká ro àwọn ìyá tó bímọ fún wa kán tọ́jú àwọn ọmọ wọn kán dúró tì wọ́n àwùjọ ti bàjẹ́ ẹni tẹ́ ẹ fọmọ sí lọ́dọ̀ fíìmù ni wọ́n wò ṣògbógbó táwọn ọmọ rí nínú fíìmù wọ́n padà sọ pé iná ní padà bá débi tọmọ ìlú wa lọkọ lọ́wọ́ ìwọ wà sí ìyàwó tó àwọn àmọ ṣe báyìí àwọn àmọ ṣe báyìí òyìnbí tí bàjẹ́ fẹ́ ráyè wọlé mi ìfọwọ́n kó sọ ọ́ èyàn invest èyàn wá sí kí ni ó kọ́ hòtẹ́ẹ̀lì ṣẹ́rí àwa tá a jẹ́ mùsùlùmí ìwọ kan ní káwa kọ́ hòtẹ́ẹ̀lì ṣùgbọ́n àwùjọ tiwa ló sọ ló sọ hòtẹ́ẹ̀lì kíkọ́ fún mùsùlùmí àwùjọ wa ló sọ ló tí ò dáa lápẹ̀rẹ̀ nísìnyí nínú nínú business táwọn èèyàn ń ṣe ń dáa jù kódà ní Saudi hòtẹ́ẹ̀lì kíkọ́ hòtẹ́ẹ̀lì sọ̀rọ̀ á di aramule mọ́dání ní Mọ̀dínà mọ́sáṣí anábìrì Mọ̀dínà hòtẹ́ẹ̀lì sọ̀rọ̀ á di kàábà báyìí sódà gbogbo àwọn tó wá fẹ́ ṣe hajj níbi lọ́ọ̀jì ìlú sọ so ìpìlẹ̀ níbi hòtẹ́ẹ̀lì kì í ṣèbàjẹ́ ìpìlẹ̀ níbi hòtẹ́ẹ̀lì kò ń ṣàgbèrè so táwùjọ tiwa tí wọ́n ń lo hòtẹ́ẹ̀lì fún àgbèrè ìbàjẹ́ òun ni olójú dàbí ẹni pé téèyàn bá ti ṣe tó bá ti kọ́ hòtẹ́ẹ̀lì láwùjọ tiwa a mọ̀ fojú wò pé oníbàjẹ́ òun náà ràn bàjẹ́ lọ́wọ́ ni ṣùgbọ́n tó bá pè yẹn bá lè kọ́ hòtẹ́ẹ̀lì tiẹ̀ ó já sí pé kì í sí àyè fún gbogbo ìran ìbàjẹ́ níbẹ̀ ṣé pé it's mainly for lunch ṣùgbọ́n how you want bó lẹ́sìn là nígbà ẹnìkan bá dé tó mú obìnrin lẹ́yìn sẹ́ẹ̀lì kí wọ́n lọ mú certificate of marriage wọ́n wá ní let's mọ̀ pé they are truly husband and wife. kò sí nǹkan ṣe so àgbẹ̀ ìwọ̀n obìnrin kẹ́ẹ́ dákun ẹ obìnrin tẹ́ jọ wáyé ṣéyàwó yìí ni wọ́n ẹ̀jẹ̀ má bínú it is insulting and oh oh answer ti wọ́n fọ òní bẹ̀ ọ́ nínú yẹn náà dẹ̀ ní èèyàn ní problem o torí pé ìyẹn ò kàn yín yàrá ni wọ́n gbà tí èèyàn bá lè gbìyànjú ẹ̀ lè tọ́ pínpín kọjá nọ́mà àwọn kan wà ẹ̀ lè stop àwọn kan wà ẹ̀ lè láǹfààní àti stop so ibi tí èèyàn bá lè gbìyànjú dé kó lè bá jẹ́ pé halal hotel tẹ́yìn bá pọ̀ sí ní ìsìnkẹ́ sọ ní halal hotel yẹ́nì wọ́n halal hotel yẹn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti kọ́kọ́ mọ tó stand for the alert hotel. Again, mo sẹ́yìn pé àwọn àwọn olóòtẹ́ẹ̀lì náà ní association. Yes. Wọ́n ní association tó àmọ́ tí wọ́n fojú yín rí báwọn. Ẹ̀yin wá pé tí ń lálàá yìí. Ìkọlọ̀ wọ́n lè ní ẹ̀ lọ parẹ́. Ibi táwùjọ wa ló dé nìyẹn. All of our last So hotel business is not kàtígóríkálì eh, eh, haram nǹkan tó bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ kò ní káàkiri ọba àlè ta ló lọ́wọ́ táwọn ọ̀rọ̀ lọ́wọ́ ẹjọ́ ìbá lọ́wọ́ gbèrú wẹ́rà gbà wáyé kíkà ọ̀hún.

ọ̀rọ̀ tí wọ́n sọ pé tẹ̀ bá jẹ̀sà tán ẹni lọ sùn ọ̀rọ̀ yẹn àlàyé wà bẹ́ẹ̀ ìyẹn lè sùn tí ìyẹn bá jẹ̀sà tán tí ìyẹn bá jẹ́ ẹni tó jẹ́ pé ẹ̀yin náà mọ̀ pé ẹ lè sùn kọjá àsìkò sọ̀láàtì sùn kódà ó ti lè bọ́ síbi súnà gẹ́gẹ́ bí àlàyé táwọn afá àti ìgbéta bá sí kàtà ìfàjì ìtàn súnà ní kátẹ̀gbẹ̀lélẹ̀ àwọn kan ní súnà tó mọ̀ lákan àwọn kan ní kìí ṣe pé ó kàn jẹ́ súnà purely but fẹ́ni tó bá yẹ kó ń kí òun bọ̀ láti òwúrọ̀ láti bí three thirty four so wá wá kọ́ rí láti wọ́n ní ẹni yẹn ló máa jẹ́ súnà ṣùgbọ́n ọ̀rọ̀ tí ò kọ̀rẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni kí wọ́n sọ wípé ìgbà tẹ́ ẹ bá tó jí làṣùbà yín tó ìyẹn náà tún lálàyé ṣé ọ̀la sàn because anybody tó bá sùn ànábì ní kò kọjá àlà ìgbà míì wà tí wọ́n bá fẹ́ sọ nǹkan tó kọ̀rẹ́ẹ̀tì níbi bí wọ́n fẹ́ sọ ní sọ wípé àwọn ni mountain of knowledge wọ́n padà sọ ní sọ pé àwọn èèyàn ní gbọ́ dáadáa of course anybody tó bá sùn naturally o excuse excuse excuse wà pẹ̀lú tó sùn tí ò bá kí òun àsìkò tó bá tó jí àdẹ́bí ni àsìkò òun rẹ̀ nìyẹn ṣùgbọ́n kì í ṣe pé wàá mọ̀ mọ̀ wàá sùn lẹ́yìn ìgbà tó jẹ sàárì tán àti pé sàárì wo náà ló fẹ́ jẹ tó wàá sùn nígbà tó bá jẹ tán sàárì tó pọ̀ lẹ́sìn kẹlẹ́ sàárì jẹ́ pé gbogbo tó kù láti lọ kírun kò kọjá fifteen minutes ten fifteen minutes tí wọ́n sọ pé àsìkò òun ti tó ní mọ́sálásí o. so dẹ́bìtì tí èèyàn bá jẹ́ tó bá ń kí èsì ẹ̀sìn ẹ̀ tí èèyàn ti kó fẹ́ máa ṣe nǹkan tó wù ó lè jẹ́ sàárì tán lásìkò yẹn nítorí wọn àtọkùn fẹ́ẹ́ fẹ̀gbẹ́ nílé òfẹ́ sùn kódà tó bá fẹ́ ṣe súnà tí wọ́n ní ká fẹ̀gbẹ́ nílẹ̀ náà yóò wà lọ́kàn rẹ ni pé wàá kí sùn. so wàhálà wàhálà lẹ́bi lè sọ bẹ́ẹ̀ sọ wá. àdìsí kan náà ni nígbà táwọn ẹbí sọ pé mà á sàlà mí nàlẹ kàbẹ́ ẹni mí nàlẹ zari fàfin náà ṣé gbogbo tó bá kọjá àkókò sẹ́yìn ní kò ní ẹ̀bá wọ iná ni àbí ẹ yóò wọ náà náà ni. ọ̀rọ̀ àṣẹ́sọ̀kòtò ní àwọ̀ lẹ́nu ẹ́ yóò wọ náà lànàbì sọ bíkọ́ àwọn kan sọ pé kìí sẹ́ni tó wọ ṣòkòtò ní òwò náà ṣòkòtò ní òwò náà ìyẹn dẹ̀ ni ó jìnà sí làákàyè àwọn kan ti sọ bẹ́ẹ̀ pé ìwọ tó wọ náà ṣòkòtò náà ẹ̀sìn lè rè pé ṣé ṣòkòtò sí i ọ̀rọ̀ tí ò bá làákàyè mu òun ṣòkòtò ni ó wọ̀ náà ẹni ó wọ ṣòkòtò náà ni ó wọ̀ náà olùtúmọ̀ náà ni yóò wọ̀ náà ọ̀dọ́ àti. Aleykum salaam wa rahmatulah. Ìpẹ́ ìpẹ́ náà náà. náà. bàbá tó ti kú tí ó ṣẹ̀sìn kò sì sọ ṣùgbọ́n ọmọ ṣẹ̀sìn dáadáa sọmọ yìí máa lè sì pé bàbá ìgbọ́dọ̀ kìyàwó náà àmọ́ sì fún òní lè sì gbà wọlé ẹ̀ ànábì Ibrahim gan òbí fi àwọn òbí nílẹ̀ fi fi àwọn òbí ẹ̀ so àwọn ẹ̀dẹ̀ ní òṣùgbà tó lè ṣẹ̀sìn tó tá a lé tó wọn tọ́nà ọ̀bọ̀ bá fún wọn nírú àǹfààní yẹn sẹ́mi àti ní wà fún so ẹni tó bí rẹ̀ bá ti jẹ́ kó ti bọ́sálì kìámà tí ò dẹ̀ sí lọ́rùn ẹ̀ lè hẹ́pù bí ẹ̀ ẹ lọ ka Suratu Tawbah àyà one hundred and thirty náà ta ló so gbọ́ dáadáa gbọ́ dáadáa sori tí èèyàn bá gbọ́ nǹkan tó bá gbọ́ pẹ̀lú ẹ̀rí Quran chapter nine verse one hundred and thirteen ọlọ́run ní ìyẹn kọ́ ma kana lin nabiyyi wal ladina amanu ma yóò tó farabalẹ̀ báyìí. kì í ṣe ìwọ nìkan sọ̀rọ̀ tó bèrè yẹn ìwọ nìkan kọ́ ló làǹfààní ẹ̀ àwọn èèyàn náà wà ní tọ́ òbí wọn ẹ gbọ́dọ̀ mọ̀ because ló dàbí ẹni pé ah, àwọn afárá ẹ̀gbọ́n dájú o ọ̀rọ̀ pa dájú kọ́ àkọọ́lẹ̀ alukur'an ni ọlọ́run ní kò sọ fún ànábì kan kó tọrọ àforíjì pẹ̀lú tó jẹ́ pé ọ̀sẹ̀ bọ̀ ni wàlẹ́dínà amanu máa mọ́kànlá lè nàbí wàlẹ́dínà amanu kò tọ́ fún ànábì àfi anybody tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ kó wá tọrọ àforíjì fún ẹni tó jẹ́ pé ẹlẹ́bọ wàlàùkánú min olè kùbà kò bá jẹ́ alásùnmọ́ wọn ẹnìkan máa ń súnmọ́ yẹn ju àbẹ́yẹn lọ ẹnìkan máa ń súnmọ́ yẹn ju yẹn lọ sórí tó bá ti kú tí wọn bá ti fi Islam ó lè ṣàdúrà fún wọn ó lè ṣàdúrà fún wọn gan débi ó wà sípè fún wọn tó bá dàlù kìyà abàdà ẹni tí ò bá ti kú sínú Islam ẹ kò sí òkú ẹni tí ò bá ti kú sínú Islam sí òkú ẹni tó ní òkú ní gbangba nìkìyàmọ̀ tí ìpẹ́ ìpẹ́ anábì àbípẹ́ mùmìnì kan àbípẹ́ ẹ̀kọ́ nínú àwọn anábì ọlọ́run tó lè ṣe láǹfààní Islam ni ó lè ṣe àwọn ọ̀tàn míì tí ò dá o ṣùgbọ́n ó ṣe Islam tí ò bá fi ṣe Islam àyà kúrà yẹn ló gbé e rẹ̀ àná kó wá mọ̀ ṣàdúrà fún èèyàn fi á ní ṣàdúrà fún bàbá yẹn ẹsẹ̀ lọ dáhùn nítorí wọn ni ọmọ wọn sì ló dàyà kọ́ yìí bàbá àwọn àwọn dáhùn. ẹni tí wọ́n pé operation ló fi máa ń bá ó ti bí kọ̀ọ̀kan ó ti bí kejì ó wá bí kẹta operation náà ní gbogbo ẹ̀ wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ ṣé tó bá stop lórí ẹlẹ́ẹ̀kẹta jẹ́ a lè sọ pé ó ṣe nǹkan tí ó dá eléyìí ó ṣe nǹkan tí ó dá kódà nílé ìwòsàn gan wọ́n máa ń fún wọn ní advice pé ó fẹ́ gbà kan stop because ọ̀nà tó ń gbà á bí ọmọ yẹn kán máa kan ilẹ̀kùn bẹ̀ yẹn lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì èyí ṣe nǹkan tó rọrùn òun dẹ̀ lè bí nǹkan tẹ́ pé ó lè jẹ́ kó kílèmù láìpẹ́ ìṣòro yẹn gan. sòtúrí ẹ̀ tó bá fún nínú instruction yẹn lọ́sítà á lè kó sí nǹkan tó rọ̀ kù. tó bá jẹ́ pé ọ̀nà òbí ah, owó táwọn tiẹ̀ náà san gan òun ò sì jẹ́ káwọn orí nǹkan kan ní ìṣe. ìdí àfọ àwọn kan òun tó sọ̀fẹ̀ àwọn kan kan lẹ̀sẹ̀ àti kámọ́rù báyìí. ibi tọ́lọ̀ ọba tọ́lọ̀ ọba fẹ́ ṣe fún yín ló ṣe. wọ́n rẹ̀ fún ìrẹsì ìrira tí ìnira àbúrọ́kọ́jọ pé òun ò lè máa náwó sí ibẹ̀ yẹn mọ́ nítò ń bí o tó gẹ́ báwọn. tó àmì sọ pé wọ́n ṣe nǹkan tó rọ̀ wọ́n ní àlàyé fún nǹkan tí wọ́n ṣe wọn náà wọ́n á náà wọ́n á. aleykum 万倍。 ẹ ṣẹ́rí òkò béèrè pé ẹnì pé já sí pé káwẹ̀ tó dé kò sí kí òun àwọn yóò yọ kí wọ́n sì gbé lọ àwẹ̀ dé tán ó ń gbàwẹ̀ àmọ́ kò kí òun náà ẹ̀ẹ́dẹ̀jì ló máa ń kí òun àmọ́ kì í ṣe kọ́mọ̀ wọn sínú ọ̀rá sẹ́rí ẹni alákọ̀ọ́kọ́ yẹn bí wọ́n bẹ ti lù wọ́n wá apá tó sọ pé kèfèrí àwọn tí ó sọ eléyìí làwọn tí wọ́n gbà pé ẹni tí ò bá kírun kèfèrí ọ̀rọ̀ ẹlódẹ̀ ló wí nínú àlàyé ọ̀rọ̀ àwọn afẹ́sẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì sọ pé ẹni tó bá pẹ́ òròjú ni òjò kó kírun à ní pèrékèfè ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ ni ọ̀rọ̀ àwọn kan ni ó fi hàn pé ẹlẹ́sẹ̀ ni ìdókèrè jù pé yóò jẹ ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n ìdókọ̀ ti gàngán òní pé kì í fi sílẹ̀ tí ìbá kírun ẹ̀ tí ìbá kírun náà eferi ni tó bá wá ń dàwẹ̀ eferi ń dàwẹ̀ náà ni èékírun ọwá ń gbàwẹ̀ kò dáwẹ̀ torí pé irun gẹ́gẹ́ làkọ́kọ́ kú tó kan àwẹ̀ wọ̀lọ́ àlọ́ tẹ́wàá ní ẹ̀dẹ́lẹ̀ kejì ẹ pé òun ò lè mọ̀ mú un ẹni tí náà ráyè so irú eléyìí ẹlẹ́sìn àmẹ́sẹ̀ rẹ̀ náà lágbára o kódà ó súnmọ́ kéfèèrè jẹ yẹn because nígbà tí ò lè mọ̀ mú ó sì já sí wípé gbogbo gbà yóò mú tó bá sì mú lẹ́ẹ̀kan ìrún tó bá kí fógójì ọjọ́ ọ̀làtẹ̀wọ́gbà òun ni ò lè mọ̀ mú lára lẹ́yìn àlámọ̀rí yẹn kú lágbára gan ọlọ́run mọ̀jẹ̀ mọ̀jẹ̀ àmọ́ mi. obìnrin tó tó ti lọ́kọ ó wá wà níbi tó ti ń kẹ́kọ̀ọ́ ó sì jìnnà nígbà tá a lọ kúbìrì òbílẹ̀ dá fẹ́rẹ̀ àná oníbìnrin wa ń béèrè pé tí ọkọ rẹ̀ wá ní kápá bóyá kó mú lọ sí skul nígbà tó ń lọ tàbí nígbà tó fi wá ní fún wa ní kí ní jẹ́gbọ̀n ní kápá ní kápá báwo yóò wá kápá ni yóò wá kápá ni àbí bẹ́ẹ̀ kọ́ kó mọ̀ wálé mọ̀ wálé àbí kó mọ̀ sí bàárí. Tẹ̀rí lórí ọ̀rọ̀ sáfàrù ìbára kóbìnrin dá rìnrìn àjò kò sí àbùjá mẹ́rin sábùjá mẹ́rin. Tẹ̀rí gbogbo àwọn tó ń sọ nǹkan ní ìdáhùn bí eré fúyẹ́ wọ́n ń wo dùrú fún wọ́n ń wo dùrú fún ẹ tó bá jó pẹ̀lú ẹ̀ kò lè mú ẹ ẹ ṣàfihàn ni ẹ mọ ẹ mọ lọ ẹjọ mọ lọ ìjọba ní ìjọba tó náà ìjọba tó náà wọ́n fábílì wọ̀ ẹ lọ wọ́n wáyé so ara tẹ́tẹ́ ìgbà nìyẹn ṣe ìjọba àwọn ọmọ mi bèrè pé wò sórí wọ́n fẹ́ mú yunifásitì mọ́ mú lọ rí o mú ui bẹ́ẹ̀ o wọ́n kàn ra bọ́bẹ̀ géètì owó ọkọ̀ ui. àbúrò àná lọ́rin kan wá sí lọ lọ́rin ó lọ́dún mẹ́rin bẹ́ẹ̀ ni lọ́dún márùn-ún lọ́ọ́ bá sílù bá ti mú ọ lọ táwọn ọmọdé kọ́ fẹ́ wálé kẹ̀kẹ́ o sì mọ̀ pé èèyàn ò ní kọ́ọ̀tù lẹ́sìn máa fi ẹ̀wù lẹ̀ mọ́ fún bí kankan ẹ̀mú ui ẹ kò sí àkùjá ń bẹ̀ ìwọ́lọ́ ọba alábàárà yóò kọ́ àmọ́ sí yóò sì ṣe ìkápá tó bá ṣe ìkápá ìrọ̀lá náà. láti skul ẹ wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ skul wọ́n fẹ́ lọ sí ITC wọ́n fẹ́ lọ ṣe nìka ẹ̀rọ rẹ̀ wọ́n fẹ́ lọ ti máa rọ̀ ẹ lọ́ọ́ bá ẹ tọ́ ẹ̀yìn ò mọ̀ pé ọ̀rọ̀ mahram ló tó àwọn afáàfà débi ọ̀rọ̀ hajj tẹ́lẹ̀ pé hajj bá lóbìnrin bá fẹ́ lọ kọ́ kò lè sáǹfààní kó lọ pẹ̀lú ọkọ ẹ̀ pẹ̀lú fífọ́ sanwó yẹn méjì ìlú hajj yẹn ni àbúrò tí òun sọ̀rọ̀ ọjọ́ kan lọ́wọ́ ó ní obìnrin kan wọ́n fún ní slọ́ọ̀tì hajj ọwọ́ adélé ọwọ́ akọ́kọ́ ọkọ ní àá òní lè lọ sí àgbè mi ò dún èmi ò lè tẹ̀lé ọ lọ kó tẹ̀lé dáná wọ́n ní obìnrin wa mú slọ́ọ̀tì hajj ó dá padà sọ́dọ̀ ọ̀gá ẹ̀ kí sọ́mà bìnú òun ò ní lè lọ sí hajj kí ló ṣẹlẹ̀ wọ́n ní pé nínú òfin Islam ni pé obìnrin ò ti dá travel èṣù kọ́gá ẹ̀ jẹ́ mùsùlùmí ṣe ọ̀gá ẹ̀ ò ti ṣe mùsùlùmí àfikọ́ bèrè lọ pẹ̀lú ọkọ ẹ̀ ló dẹ̀ ní nǹkan tó tẹ̀ pé ókè ó sọ pé ọkọ ló máa lọ àyàn kí ló ń jẹ́ pé ọkọ ló máa lọ ìwọ náà fún náà ọ̀nà rárá nínú sẹ̀ríà islam kò sí islam pé obìnrin ò lè dá travel ọkùnrin lè dá travel so ìgbà tó yẹ pé àwọn òde lówó yẹn méjì kádẹ̀ má lu ibẹ̀ òun sílẹ̀ fọkàn tó kọkàn òun lọ. tọkùn yẹn ṣe ó fojú ẹ̀ ó dẹ̀ mú ànọ́dá fọ̀ ó dẹ̀ fọyàwó. ọmọ yàtọ̀ wá kalẹ̀ àlàmọ́ ìtàwọn ìpè èèyàn bá dúró sí ọlọ́run ọlọ́run á ṣe kìí ṣe tó bá jẹ́ pé wọ́n pàdé bí ọ̀rọ̀ hajj tóun gan jẹ́ rúkúdún nínú àlùkàdù tóun gan jẹ́ rúkúdún lílé àrùkálù náà so ṣé nìka ìfọ́n lọ sí tó súnmọ̀ ní àfúrájì táwọn ti wà máa sọ ọ̀rọ̀ orúkú ìlọ́sàlà aláàmọ̀tàwàtà sí so kò sá ǹjẹ́ wáyé pé kò sí ọ̀rọ̀ àbùjá lórí ọ̀rọ̀ sáfàrù ìbọ̀ra à ẹ̀ bìdú ni màhàrọ̀ mi kò sọ̀rọ̀ mbẹ́ ọlọ́ọ̀bà aláfọ̀ọ́ra ó yẹ kí àwọn obìnrin wa kọ́ lè dúró tán bẹ́ẹ̀ ni lè dúró dáa ẹ níbo wá lè pa owó àti kò lẹ́ẹ̀lẹ́gbẹ̀ẹ́ lẹ́ẹ̀ni àsáfàrù sàmà àsáfàrù sàmà wallahu a'lam subhanaka